so guys i do nigeria celebrity talk show uh, i speak english and broken on my channel please follow me on my facebook page at boss economics tv and again please try and share this video and uh, after watching it subscribe and uh, always put your comment here credit to um Mummy Esther Please follow Mommy Estaba on Facebook. Thank you so much. God bless you. Anja ń jà fún ọba. Ńgbà orísun mi ni wọ́n gbọ́dọ̀ tẹ̀ mọ́lẹ̀. Mo lọ jà mi kilo ló débi òbò. Where's your decency? Where is your decency? Ó wá sọ yí pé àwọn olóòórùn ló ń dó ọmọ Ẹsábọ́ọ̀dù. Olólówó ló ń dó ẹ jọ ilé tán rà mọ́tò tuntun tó rà dà àbí indo olówó ní ìsìn ọba tó yẹ pé òun ní gbogbo oríṣẹ́ rẹ̀ natural resources indo olówó jọ kí ló mú bọ̀ ńbẹ̀ mọ́mọ́ sọ pé olówó lójú ẹ̀ torí ààrá pẹ̀rẹ̀ owó lára rẹ̀ ààrá pẹ̀rẹ̀ ọlá ní ara rẹ̀ ṣèbọ́balẹ̀ ló dó ah, glory ni bó ṣe dó ọba yẹn glory ni but we don't see the impact on you ìwọ gan o jẹ́ ká mọ̀ bóyá káwọn gan tiẹ̀ lọ́dọ̀ ọba báyìí bóyá orí tiẹ̀ ló sì burú ọba tó o lọ dó ṣó fún ẹni one acre of land ní Ifẹ̀ ni kí ló mú bọ̀ ṣọmọ yìí pé kò yẹ kó o máa sọ wípé sọ̀rọ̀ èmi báyìí èmi ò lórí kó lówó dómi àwọn akúṣẹ̀ ló máa ń ti dó èmi rí ìkan lo ọ̀pá àti pò làbẹ̀bẹ̀ èdè ìkejì ọ̀rọ̀ yẹn dayọ̀ bàbá bàbá afá ẹ ṣàdúrà fún wọn ayé wọn rèé kíní kan àwọn tèmi máa ń pàdé ní ẹlẹ́wọ́ fómi lò àwọn dìdìrìn so mi ò lè bí mi lérè pé àwọn tó ń dó èmi náà kí ni wọ́n fún mi àkúṣe àwọn alábòdó tí mò ń bọ́ tí mo dẹ̀ fi wọ́n lẹ̀ tó hàn lára wọn torí bí ti pa wọ́n bí tó lò ṣe báyìí olówó ló dú ẹ o dẹ̀ ń sọ jáde gbogbo àrìnfín tí ọba yẹn ọba Ifẹ̀ gbà ní orí social media olórí burúkú ẹ ló fà á And it's a lesson for her, for him, sorry. It's a pure lesson for you. They, on the social media, have never spoken to any king in the Southwest. They respected themselves. Oh, wá bá mi rí. Àyà wọn gan máa to start with. Bẹ́ẹ̀ ni wọ́n ọ̀ràn yàn sí mi rí. Wọ́n mú mi, wọ́n arm's length. Because speakers are inconsistent if you a real speaker kì í ṣe irú ti wẹ́dà wèrè nìyẹn yẹn pé yẹn ń ṣe speaker kì í dẹ́n ṣe blogger elépè ní elépè ní ọ̀fìn pé ọ̀gágun àwọn onítìrọ̀lì speakers like i'm saying we are inconsistent newspapers are inconsistent newspaper kò yẹ journalists are inconsistent the whole world is inconsistent ta ló lè sọ pé lẹ́nu pé náírà àwọn ò rẹ̀ à. The whole world is inconsistent. Ọba Ifẹ̀, ẹ rí pé mo tún ti jáwọ́ lórí ọ̀rọ̀ yín. Hmm. Ẹ ni àǹtí Bùnmi Adams six footer tí ó lò ó. Mo ti jáwọ́ lórí ọ̀rọ̀ yín. Ó yẹ kẹ́yìn gan rò ó. Èmi ò mọrú kòkòrò tó wà lábẹ́ yín. Ṣé kálẹ̀ wà classless? Ṣófó gbùndó yín ni? torí pé nínú gbogbo àwọn tẹ́ wá fẹ́ tẹ́ ìṣe marriage pẹ̀lú olówó ọ̀sìn nínú gbogbo wọn ẹ sọ fún ìyàwó yín kó máa wọ orí ilé daṣù ẹ sọ fún kó máa wọ designers kó máa wọ orí ilé daṣù ṣé ẹsẹ̀ rẹ̀ ò rí yín lára nígbà tẹ́ dò ṣé ẹsẹ̀ rẹ̀ kò rí yín kò rí yín lára yín náà sọnà ẹni wọn da jàǹkárí wọ kábíyèsí ẹlẹ́dẹ̀ẹ́ tí bá ṣe ájò lórí ẹ̀kíní yẹn ò lọ kó máa ń jára pàtòpàtò báyìí kábíyèsí ẹ̀ka ìgbìmọ̀ ṣe ń sọ̀rọ̀ mi ìsọ̀pá lóun náà ní lórí burúkú àwọn ọ̀tá ayé mi wọ́n á kí chamọ́chamọ́ olórí ẹ̀ ń ṣépè pé dẹ́ ń jà kò yàtọ̀ sí gbé pósí èmi rìn láti ṣépè kí n tó ṣe analysis òun ló lọ́ọ̀tà èmi ò lọ́ọ̀tà èmi ò mọ àwọn ọ̀tá ayé ẹ̀ o òun gangan lọ́ọ̀tà ayé ara rẹ̀ gbogbo ibi tó ti níyì pátápátá ló ti tẹ́ lọ́wọ́ ọkùnrin lọ́wọ́ obìnrin nípa pé kó máa gba voice kó máa rìkọ́ọ̀dù náà ni kó máa sọ̀rọ̀ wọn lẹ́yìn kábíyèsí ṣe pé bí ò bá ń ṣe mi ẹ̀ mọ́ ṣe mọ̀ pé ẹ̀ mú lórí burúkú yìí bí ì bá ń ṣe mi ṣó yẹ kẹ́ ẹ̀ nàkó sí ẹ̀yin ò sọ pé ẹ̀ nàkó sí fúnra rẹ̀ ló ń sọ pé òun ń dó ọba ẹ ṣàgbọ́ nínú voice note mo á wòye pé tí ìbá ń ṣe wípé olókòyà jẹ yín o tẹ bá tún dóra yín lọ́la màá bú yín torí ọmọ torí tẹ bá mọ àtìsídẹ́ǹtì ọmọ yìí ni ó ti bá yá àwọn ènìyàn jẹ lórí social media àti kókó ẹ̀gẹ̀ kókó ń dà láàmú. olókèké dàbí bíntín lójú gbogbo yẹn ẹ báwọn spíkà ṣe ń tẹ̀sí lójú lórí lórí YouTube torí olórí burúkú ọmọ ẹlẹ́sẹ̀ méjì ni ẹlẹ́sẹ̀ ìdàgbòrú. èèyàn ọba is a public figure is a celebrity kí ni choice yín upon all pretty ladies nílẹ̀ Yorùbá ọmọ yẹn bọ́ra alẹ̀ ẹ lára ẹ̀ rí pálapàla you said it me in play voice note you said it ti gàǹkàríwọ̀ nínú ẹ̀ sọ ipò wọn ti da bí ẹ̀tẹ̀ bí gàǹkàríwọ̀ lò bó máa ń jára lóru gan pé ṣáájú títítítí èyí náà yóò rà sọ̀rọ̀ ọ̀rọ̀ tẹ́ ń sọ máa ń líkì síta ó dẹ̀ máa ń gbóhun yín ó máa ń gbé wá ẹ dẹ̀ mọ̀ pé mi mi ìdárúkọ ìfọ́mántì jésù ní jẹ́ kí n dárúkọ ìfọ́mántì ẹ mọ̀ bí mo ṣe ń ṣiṣẹ́ láti two thousand and twelve I don't mention informant name because mi lè put them at risk mi lè put life wọn in danger but kó máa yé yín òótọ́ lẹ sọ fún pópó náà mi ràn from the source wọn lè sọ bẹ́ẹ̀. ǹjẹ́ ẹ mọ̀ bóyá ọmọ tẹ́ ẹ súnmọ́ yìí torí kò síbi tó bá wọ̀ ẹni tó fi ojú màmá Bídískẹ́ẹ̀tì rí o ẹni tó fi ojú rùsúlà rí o rùsúlà kọlù mí báyìí ó gbé mi lọ kóòtù ó ṣọ́ọ̀tì kábíyèsí mo ní ìṣòro fóònù ó gbé mi lọ kóòtù gba sáǹsì mẹ́ta ó ná over eighty thousand pé kán lè bá mi rojọ́ ọlọ́run ní pé kán wá àsọ́ọ̀tì mi ní kóòtù báyìí wọ́n dẹjọ́ rú ni bọ́lọ̀ ṣe máa ń ṣiṣẹ́ nù kí ló wá ló ṣẹlẹ̀ yín ìgbà yẹn kábíyèsí ó tún wá fowó bẹ́ẹ̀ mi ó tún wá fowó bẹ̀ mí tàbá ṣírò owó àti aṣọ tó kó wá wà láì ó lé ten thousand pounds torí mọ̀ pé òun jẹ̀bi èmi torí pé ó realize pé lórí burúkú lọmọ tó ń kì torí ẹ̀ join àwọn màálù ọmọ olórí burúkú ọmọ yìí ló bá rí òun àti òṣàgẹ kábíyèsí tó lẹ́yìn àti sídẹ́ǹtì tó fi ń gbógun tì wọ́n ìyí sórí rọ̀ṣùlà rọ̀ṣù kókó ó realize pé olórí burúkú aláyé bàjẹ́ lọ́mọ tó ń dókòwò fún ó dẹ̀ rí pé ó ń ṣe òye mi ẹlẹ́dàá tèmi ò tí ì yọ̀nú sẹ́yìn torí mi mọ̀ tẹ́ ẹ mọ̀ yìí pé ẹ̀yin lẹ̀ ń dó tálántolo ẹ̀yin lẹ̀ ní kó máa da Facebook rò ẹ tún wá gbé mi lọ kóòtù ẹ jẹ̀bi bọ̀ ọbẹ̀ ni ẹ tún waste owó ejò ń ṣẹ̀wọ̀n I swear to God mi yẹn tó lè sùn mi tí mo lè fún ní sísì for your damage nobody ẹ try láti lọ google ẹ sábọdọ enterprises mo declare pé blogger ni mi i'm paying tax revenue mi lórí paper wọ́n yọ tax mbẹ kò sí gbogbo ṣe lè wọbẹ tó máa yọ tax i'm registered and ìlú òyìnbó gan they don't like Nigerian people they know what I said ẹ mọ tí mo fi kí ẹ mọ tí mo fi kí lè yín kóòtù mo lọ sórí Google ní pé ẹ wo sórí ọba yìí ó ti jalè rí wọ́n ti gbé lọ sí kíní rí báyìí àwọn nínú case àmọ́ àbá ti mọ́ rí ibi tẹ́ ẹ ti jalè rí ní sọ pé ìjalè bí kíní wọn lè ṣe fúlọ́ọ̀dù ni kì í ṣe olè orí Google náà láti kà ó ọbọ̀ òbò ṣùgbọ́n adójú ti ni yín ni yín bẹ́ẹ̀ bá ṣe níyì tó lójú gbogbo èèyàn ọmọ ẹlẹ́sẹ̀ méjì ìtẹ́jẹ́ kó súnmọ́ yín ni ẹ wò bó ṣe bá yé wá sí Àyìndé jẹ ẹ wò bó ṣe dàrin wá sí Àyìndé àtọ̀rẹ́ ẹ̀ tìmọ́tìmọ́ lamex torí àríwọ̀n rẹ̀ gbẹ́ nípa ká gbọ́ tòkó káwí fẹ́yẹ ká gbọ́ kábíyèsí ǹjẹ́ kábíyèsí mo bẹ́ẹ̀ ń gbádùn bí mo ṣe ń sọ̀rọ̀ ẹ pé mi ò ṣe pé pé kálóhùn ni àwọn tó ń dààmú ayé mi tọmọtọmọ wọn she's too vulgar she's too rash for your kingdom. ẹ wò bó ṣe sọ yí pé kálóhùn ẹ ti fẹ́ òun tó ń bá jókòó sí ẹgbẹ́ yín báyìí òun á ní kí ẹgbẹ́ ìyá ẹ̀ ẹ̀lín pé kó kúnlẹ̀ kò gbọdọ̀ dìde kábíyèsí voice note yẹn ti send ẹ̀ sí yín o má sọ pé ẹ̀fọn send ẹ̀ ẹni tó send ẹ̀ sí gan ó wọnú inbox pé wọ́n ti dá gbogbo voice note yẹn sí yín how do you feel lẹ́ni tẹ́ ẹ̀ tí ìfẹ́ tẹ̀ kàn rán dó tẹ̀ rán pàṣípàṣí lẹ́ni tẹ́ ẹ̀ tí ìdò tẹ̀ kàn rán pàṣípàṣí ẹ̀ tẹ́ ń gírí sí ẹ̀ ní lọ lẹ́kọ̀ọ́ tẹ́ máa lọ ń ba lẹ́kọ̀ọ́ ó ní ó ní ká ní pé òun wà ní fẹ́ nígbà tí ẹlẹ́ bá fẹ́ wá joyè òun á ní sọlójàgbẹ kábíyèsí pé kó kúnlẹ̀ kò gbọdọ̀ dìde kábíyèsí àròpọ̀ ọmọ yẹn nọ́mà mo fẹ́ ká parí ìjà lé ní ìyìn wọ́n ti bá yín bẹ̀bẹ̀ wọ́n ti bá yín bẹ̀bẹ̀ hmm. ẹ tó bá yín bẹ̀bẹ̀ gan kọ́mẹ́ǹtì bá ṣe wí ẹgbẹ́ ń bo ọyàn mi tó lórí adé láwọn sọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́ bàbá yìí ò mẹ́nìkan láyé dó ìṣàgẹ̀ ń bo ọyàn mi ó dára bàbá òun pẹ́ mú fò hmm. kábíyèsí mú un bọ̀. Hmm torí mi ò fẹ́ kẹ́ ẹ à lè dóra tẹ́ ẹ fi kú ẹni yóò sùn ní jẹ́ rí ni dó alágbára ò ní àdóra wa lórúkọ jésù ni mo gbà ládùúrà jésù ò ní oko tó ti wọnú òbò talágbolo ìṣẹ́ ni o gbogbo àwọn tó bá ń doyin nìṣó yẹ kán lọ wẹra wọn ní ogun skáfù wa mi wọ́n skáfù tí fi bò wọn ìbí àti kábíyèsí a ti di pàdé tù pàdé ọlọ́run skáfù dà skáfù dà skáfù mi dà skáfù dà o skafu skafu skafu dà ká máa wá skafu. Fábíyèsí ẹ̀ pé mo respect yín mò ń wá skafu ni o mò mm, ń wá skafu tó lógun tó lógun ojú kábíyèsí ò gbọdọ̀ fọ́. Ah, bàbá òun pẹ́ ní direction ah, bàbá òun pẹ́ ní direction ah, ẹ má bínú o mo súnmọ́ bá níwọ̀n gbẹ́gbẹ́gbẹ́ mo jìnnà sọ́ba níwọ̀n fẹ́ gbẹ̀fà.

kábíyèsí o. ṣé ká parí ìjà ẹ bá rí kọ́mẹ̀ ṣe ń bá ọba parí ìjà kí n bẹ̀bẹ̀ ṣe pé mi ò bẹ̀ rí mi ò bẹ̀ rí torí mi ò bí lípọ̀ ọba ni bọ̀tẹ́ ó dà pé èmi ọlọ́run fẹ́ rán mi sí ọba wa ní ilé Ifẹ̀ ní ìsìn pé ọba ni ọba ni ṣáàdá jẹ́ kákan tiẹ̀ sọ́pọ̀ ọba ni ẹ mọ́ wò wá rẹ̀ já pè lọ́ba já pè lọ́ba kò mú wa lọ́wọ́ lẹ̀ já pè lọ́ba kábíyèsí o. ohun ìrẹ̀lẹ̀ ni mo fi ń kí ọba wa adé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ kí ìdúró kẹrẹ kó dokinni mọ́ yín lọ́wọ́ kábíyèsí ọba ọjọ́ jà mọ́lẹ̀ ẹ̀ẹ̀kan ọkọ Naomi ẹ̀ẹ̀kan ọkọ Mariam ẹ̀ẹ̀kan ọkọ̀ dúdú ọkọ̀ pupa èmi ọmọ yín náà ni ọmọ dúdú wa o. torí tá a bá fẹ́ hùwà ọmọlúwàbí ó lójú ohun tá a máa fi bá yín sọ̀rọ̀ wọ́n torí wọ́n ní arọ́ba fínlọ́ba máa ń pa àbí kí n borí ni kẹ́ lè mọ̀ pé mò ń kí n dáadáa kábíyèsí mi gbọ́dọ̀ ṣorí ilẹ̀ lójú ọba wọ́n ní pé tí arọ́ba fínlọ́ba máa ń pa wọ́n lẹ̀dẹ̀ ti pa ọ̀pọ̀lọpọ̀ èèyàn mi ìdẹ̀fẹ́ kọ́ bọ́ kó pa mi kábíyèsí ebi ni mò ń sọ̀rọ̀ ẹ̀ ń wí pé ohun ta nìyí ọ̀kan ṣoṣo àjànàkú náà ni tó ń mi Facebook kèjekèje Esabod náà lọmọ tó ń sọ̀rọ̀ lọ́wọ́ hmm. ẹ rí nígbà tí ẹ jẹ ọba ẹ̀yin lẹ wá fún mi mi ò wá fún yín torí wípé ní two thousand and fifteen ẹ mọ̀ nígbà tí ẹjọ́ ọba tẹ́ ẹ máa ń sọ àwọn ọ̀rọ̀ tí kò bá kúngbé fún àwọn press bí kẹ sọ pé ádámà àti éfà ilé Ifẹ̀ ni wọ́n bí wọn sí pé àdúgbò wọn wà ń bẹ̀ yẹn èmi dẹ̀ ní tí n bá rí lórí social media mo máa ń sọ nípa ẹ̀ mo dẹ̀ sọ̀rọ̀ nípa ẹ̀ ẹ wáyé ẹ fẹ́ mọ̀ mí two thousand and sixteen níwájú ọ̀lẹ̀ àtọ́lọ́hún mo ní mi ìfẹ́ yọjú sí yín nítorí pé kí ni mi ò mọ̀ mi blogger ò kì í bá ará ìlú ṣe nígbà tí a wá fọ́ọ̀sì mi kábíyèsí ǹjẹ́ lè fi irú kẹrẹ búra pé ẹ díjú sí mi ní ǹjẹ́ tí mo wá rí yín lótẹ́ẹ̀lì ẹ ń díjú sí mi lẹ́yìn ṣe lẹ́yìn ṣe báyìí ṣùgbọ́n èmi ò lè fẹ́rú yín láyé sáàbàdà lèmi ò tiẹ̀ rò pé ọmọ kékeré ni yín nígbà yẹn bí ìmọ̀ pé ẹ fẹ́ àwọn arúgbó sixty five sínú ààfin bí ìmọ̀ wípé ẹ fẹ́ gba bẹ̀bẹ̀ ṣe gba ọ̀dọ̀ mi kẹ́ ẹ gba ọ̀dọ̀ tálántòló náà wọlé kábíyèsí a ti ń ja ìjà wọn láti 2015 a dẹ̀ ti fẹ́ bọ́ sínú ìjọba tuntun kò ní dá kí ìjọba tuntun kó ká ìjà yìí mọ́ ẹ̀mí àti yín lọ́wọ́ kábíyèsí ṣé ẹ rí ní hmm, tẹ́ ń ṣe ò dáa ẹ mọ̀ pé ọba yìí ló kọ́kọ́ ń dó ẹgẹ fún yín ló mo má gbàgbé ìlú ọba yẹn bọ́tí mo ti kọ́ lè mi lè gbàgbé ló ń kọ́kọ́ ń dúró ọmọ yìí tẹ́ gbé wá sí London gba yẹn ẹ jọ kí ló dé tẹ́ tún fi gba àjẹkù ọba yẹn ọba èkìtì yẹn bàbá tí mo máa jàn lámọ́ lórí ní London ó ní ó kọ́kọ́ ń do ok kábíyèsí ṣe bẹ́ẹ̀ mọ̀ pé wàásù lòún mú dọ́dọ̀ yín ẹnì kan wà sí Ondo táwọn ń tò lọ kábíyèsí ṣojú kòkòrò yín ló dé bẹ́ẹ̀ ni kábíyèsí èmi àti yín ohun tí màmá fi bá yín sọ̀rọ̀ ó yàtọ̀ sí ohun tí màmá fi bá pọ́blíkì sọ̀rọ̀ torí pé aládéládé yẹ kábíyèsí ẹgẹ ń bọ ọyàn mi dáadáa torí ó ní bàbá okó bàbá ìpẹ́ le ìsinlódì wípé ifá ló mú ẹ sábọ́ọ̀dù torí ẹ sọ pé ifá ló mú gbogbo ìyàwó fún ìyẹn náà ìsìn fún ẹ pé ifá máa gbé mi lọ́yàn lọ mi ìdẹ̀rẹ̀ kí gbọ́fà ó mú mi mi ìlédóyán láyé yín bá kó bílíọ̀nsì mi ò kó yín mi ò lè dó yín tó ló kó yín ó ti dó ọmọ tí gbogbo ayé ń ṣépè fún ní orí social media tó ń jẹ́ kọ̀dí. Abíyèsí hmm. ẹjà sí àmúbẹ̀ yín ni o mo máa sẹ́ndì ìwé àti gbèsè yín ẹ má fojú kékeré wò mí èmi nìkan mo lè tú yín sílẹ̀ nínú ogun tẹ́ wà lọ́wọ́lọ́wọ́ nítorí ìyàwó ìyá gbọ́mọlà ní mí ẹ má fojú di mí o kábíyèsí máa sẹ́ndì ìwẹ̀ sí yín ẹ máa wẹ̀ fún ọjọ́ mẹ́tàlá iṣẹ́ ọjọ́ mẹ́tàlá la máa ń pè é torí pé ṣẹ́rí talantolo yẹn kábíyèsí kẹ́ ẹ tó bá talantolo kẹ́ ẹ tó do ayé yín máa dára gan ẹ máa ní yìí lójú gbogbo aráyè nígbà tẹ̀tẹ̀ ẹ ṣe catwalking tẹ́ ń bi bí olóńgbò modeli mọ́dẹ̀lì ayé ò máa rí tó bá dì níbẹ̀ bẹ́ẹ̀ ẹ bá catwalk nísìnyí wọ́n máa yẹ̀yìn gẹ̀rẹ̀ kó lórí stage ni ṣé rí ọmọ òṣì ẹlẹ́sẹ̀ méjì yẹn ẹni bó ṣe ṣe fún Wàsíù Àyìndé Wàsíù Àyìndé ló ń do tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà táàchì mi táàchì mi táàchì mi lóyá Lamex náà dó wọn pàṣẹ MC olọmọ dó Koko Zaria dó Ayuba dó kí ló dé kí ló wá Finland bá mi blọọkì sádẹmù ti kàn yẹn èmi náà dẹni láptọ̀pù ń bí bàjẹ́ tán laptop mi sílẹ̀ mi ò ráyè òṣì o mi ò ráyè òṣì o kábíyèsí hmm. ṣé eré má fojú di mi o le lẹ́fi lè nìyí ẹ̀rí pé nìyí lójú ọmọ ara yín mọ́ ẹ̀rọ àwọn èèyàn sọ pé ti ugly gan ẹ mọ reason tẹ́ fi ugly táyé bá ti bọ́ aṣọ yìí lọ́rùn ẹ̀yìn tó bá ti wọ aṣọ ẹ̀tẹ́ ó máa dàbí kò ní yí àmọ́ iṣẹ́ wà tí mo máa ṣe fún yín tí ẹ bá torí pé ojú máa tì yín láti pè yín wípé ẹ fẹ́ iṣẹ́ báyìí but màá kọ́ yín ní ní tí ẹ máa ṣe. kábíyèsí mi ò gbọ́dọ̀ fi ohun kíkẹ́ bá yín sọ̀rọ̀ ẹ mo fẹ́ parí ìjà mi ò jóye o mo sọ pé kí n jóye o bloggers gidi kò lè jóye láéláé Linda Kejì ò jóye ṣé yẹyin uh-uh. bloggers ò kí n jóye àfi bloggers ò lè ọ̀dọ́ kọ́ bẹ́sẹ̀ wọ́gọ́wọ́gọ́ bẹ́sẹ̀ octopus onídìí pẹ́ẹ́lí oníjàǹkárí wẹ̀sán irú àwọn yẹn ni kẹ́ máa foyè lọ kábíyèsí bí wọ́n ṣe ń sọ lọ ẹ ń wòye pé kí lẹ ṣe fún ẹ sábọd ẹ mọ tẹ ẹ ṣẹyìn lẹṣẹ mi ẹ ṣe lẹdàá mi o àwọn ẹgbẹ́ ọ̀run mi ń bínú sí i hmm. mi ò ní tàn yín ẹ mọ pé mi lè yẹ bàgẹ̀bàgẹ̀ tó bá sórí òrùlé tó rílé tó rọkọ ẹyẹ tó ń gbẹyẹ mi àwọn ẹgbẹ́ mi ń bínú sí i kábíyèsí tó lè bá máa wú wí wọn ní ọba yìí ò tí ẹ fáìn mọ ẹ mọ̀ pé tọ́lọ́n bá ti ya aṣọ yìí kúrò lára èèyàn kò ní fáìn lójú ọmọ aráyé mọ́ mo fẹ́ da aṣọ yìí yín padà mo fẹ́ da padà lẹ́nu bọ́ tí n bá tún mú yín tí n bá tún mú yín dáàdì dáàdì mọ́ìní mọ́ìní tí n bá tún mú yín dáàdì dáàdì dáàdì dáàdì dáàdì. You know the woman fighting for daddy, mommy, mommy, mommy, mommy, mommy. Tí n bá tún mú yín, ìpè tí mo dúdú kúdú, ẹ máa gbà ó, ọlọ́run. Mo ti ń tẹ̀lé ìfẹ́ ṣàtọ́ọ̀dù ṣe ẹgbẹ́ mi mo wúwo ẹ wá gbé fàbù ẹ wá parọ́ fáwọn ìyàwó yín wípé ní three years ago pé ẹ ti rán alálẹ̀ sí ẹ sábọ̀d ẹni ìfun ẹ̀ ti ń jẹrà bó ṣe ń wò mí yẹn kábíyèsí dáwọn ìfun mi máa ń jẹrà tán báyìí ní ìsìn kábíyèsí ẹ́ ṣé mo pẹ́yìn náà ti lose weight ayé ò sanra mọ́ náà abẹ́ẹ̀rí gbogbo àwọn aṣọ size fourteen ti ń size mi báyìí I can choose ewu ni kí n wọṣọ kí n wú kí wọ́n máa pariwo lójú kan náà kí màá náà ti kú fọ́tà ti kú àánú hypertension yẹn cholesterol nìyẹn kí máa pariwo wá sí ṣe terrorist àánú ayé ò sanra mọ́ because tẹ́yìn bá sanra ṣe òfin ìtìẹ̀ kábíyèsí ṣe like stature nígbà yìí mi ò sanra tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà ṣẹlẹ̀ kábíyèsí ṣe nígbà tí mo lose weight kábíyèsí ẹ rí pé ìdí mi ìdí mi ò lọ sókè mọ́ ṣèdí bàlàbàlà ṣe pé ìdí mi ò lọ sókè mọ́ but it's not for you kábíyèsí it's not for you it's not for you daddy. ẹ máa tóòsì mi tọ́gbà tóòsì mi àṣà fún mọ́yìn mi máa fẹ́ jẹ́yìn sún mọ́yìn mi o ẹ máa tóòsì mi o. kí ló ń ṣe lára wúrọ̀ la are you crazy or something? the youngest are you crazy or something? Hey. Eh? Eh, bí wọ́n yé ń sọ̀rọ̀ lọ bí ẹ rí ọmọ yẹn kò sẹ́ni tó dó tó ṣoríire o èyí tó bá ṣoríire orí yẹ ló lọ ló ṣe o ṣé mo pé nígbà tó dó MC náà bó ṣe lọ rojọ́ ẹ̀ fún igbákejì ẹ̀ náà nìyẹn ẹ wò ọmọ yìí máa ń da lérú ni o kábíyèsí ẹ̀yẹn gbọ́n tó sàn ó ní tí òun bá ti dolóyè òun á ní pé kọ́ńkọ́lẹ̀ kan máa dìde ẹ rí i pé táwa ń gà ní ẹjọ kábíyèsí mo fẹ́ kẹ́ bá mi fi èpè lé ẹ má fẹnu lásán ẹ máa fi lẹ máa fi lé màá kọ́ yín níṣẹ́ ìtúsílẹ̀ tẹ bá ra iṣẹ́ ìtúsílẹ̀ rẹ nígbèríko tí ẹ bá ra iyì padà ẹ má pè mí lẹ́sẹ̀ lọ́dún. tí n bá ti chíǹjì ọ̀hún àwọn followers mi ni mò ń bá sọ̀rọ̀ ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ ẹ̀yin iye yín pọ̀ kábíyèsí ọmọ yẹn ló jẹ́ kẹ́ ẹ tẹ́ ọmọ tí mcmc arẹwà fojú yín rí kò sí inú ẹni tó dùn because àwa la mọ̀ pé olórí burúkú ọmọ yẹn wá bá yé ènìyàn jẹ́ ni kò ní lẹ́gẹ́sì kábíyèsí kò dẹ̀ tún níṣẹ́ lọ́wọ́ yìí dẹ̀ ní ẹgbẹ́ ìkó owó tó bá obìnrin tó bá lówó nítorí náà mo bẹ̀ yín ni ayaba tẹ́ ẹni ti tó tó bá fẹ́ fẹ́ ayaba ẹ fẹ́ àwọn tó níṣẹ́ lọ́wọ́ tán bẹ́ẹ̀ kàwé ọmọ ìṣòfin graduation gown ẹ̀rí kó máa lásìlẹ̀ ẹ̀wẹ̀ ẹ máa wà àwọn òyìnbó tí ó ń sọ yẹn ó gbọ́ láti nígbà tó ń ṣe ọmọ ọ̀dọ́ ní ma kọ́lé ẹ jọ ẹ má jẹ́ ká tún jà mọ́ mo rí pé ẹ rí pé mo wí ni mo bá yín lé lọ wínà o o wínà ẹsẹ̀ gbọ́dọ̀ dáhùn wínà o ẹ yé máa bá èmi gan ẹ má close pẹ̀lú mi ẹ má máa bá píkà sọ̀rọ̀ mọ́ kò lè ta iye yín ṣe tí àṣírí bá tú mi ò ní sọ jù yẹn lọ.